àgbìgbàdo ṣáàjùbà ẹyẹ ò máa jẹ́ kó gbádùn wọn. olè tó gbé nílẹ̀ nìyẹn kò máa bá ní sìn o. ìṣòro yíká òwe mi ọkọ̀ máa wà tẹnu ajá ń lẹ̀. pé kí la wáyé sí kí wáyé sí. ṣàǹgbà fọ́ sọgbàsọgbà kan ò mà lè rí sọ. afẹ́fẹ́ tó fẹ́ mi ò kò ní fẹ́ lù wá o. ẹ̀gbọ́n náà níbo ni bí n gbà wọlé àwé kó èmi eléyìí kò ní ṣe ẹsẹ̀ nìkan kan wá o. ó mà ga o àánú ṣe bí ó. báyé bá já àní mi dàmọ́ àní rajà go. I'm your ṣòro wish you know. I'm your ajá ń tẹ èjì bàbá yẹn sí ẹṣin kò tiẹ̀ níbi rẹ̀ ajá kò tiẹ̀ lọ́dọ̀ pọ́n ènìyàn lè wá kí tiẹ̀ má bà á bọ́lọ́hún máa jẹ́ ká níṣòro màmá rà ní ọ́ epo ní mojú omi jẹ́. Mm-hmm. ṣé ẹ̀rọ ohun tó ń níbẹ̀. So, as the media of this group, I want to announce the death of Chief Roland Obe. jésù tó fún mi. enough media how many times mo ti sọ fún ẹ wípé kó má ever pè mí ní orúkọ yẹn mọ́ ṣé church la wà ní jẹ́ kí eléyìí jẹ́ ìgbà ìkẹyìn tí o máa pè mí ní orúkọ yẹn clear. jésù kristi. dádì kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ bíbélì tí mò ń kà yìí ni. ẹsẹ̀ bíbélì wo ni. ìwé òwe orí ogún yẹn. kí ló wà ń bẹ̀. ẹsẹ̀ ìkẹtàlá ó ní ìwọ kò gbọdọ̀ pànìyàn ìwọ kò gbọdọ̀ pànìyàn pé ẹ̀mí èèyàn ò gbọ́dọ̀ tọwọ́ rẹ bọ́ rárá débi pé ó tiẹ̀ wàá mọ̀ ọ́n mọ̀ ṣe ṣe pààyàn. ó ń ṣe ló dẹ̀ dàbí ẹni pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́. dadi ẹ̀mí ọlọ́run ló darí yín síbẹ̀ yẹn ó dẹ̀ ní tọ́lọ́run fẹ́ fàyọ kó tó di pẹ́ kàdé bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀tún ni lójoojúmọ́ ṣe ló dàbí ẹni pé mi ò tiẹ̀ kábẹ̀ rí. Hmm. dádì olúwa máa ṣagbára dọ̀tun. jésù tó fún mi là. Eh, eh, eh, dádì ó ní òun lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ òun ọ̀rẹ́ ẹ̀ yẹn ó ní ìwé kan wà lọ́wọ́ ẹ̀ tí òun fẹ́ kà lálẹ́ yìí mo tẹ̀ ní kó jẹ́ kó di ọ̀la ó wá ní rárá pé torí pé òun fẹ́ kà lálẹ́ lòun ṣe fẹ́ lọ. ẹ dádì bí mọ́mí ṣe sọ yẹn kò ń ṣe wáyà wọn lọ bìkan tó special ṣe rí ìwé táwọn ọmọ sí nǹkan a ní láti máa mix up mọ́ra wa dáadáa so in order láti lè achieve a lot of things kò ń ṣe gbogbo nǹkan náà làwọn lecturers máa kọ́ àwọn school but the more ta ṣe ń move closer sára wa ni làwọn máa achieve sí so wọn lè pẹ́ dé wọn lọ sọ́dọ̀ rẹ̀ wọn wọn á kàwé pẹ̀lú ẹ̀ i believe àárín alẹ́ ìsàrọ̀ làwọn yẹn kan lè dé ṣe then uh, ìyẹn jẹ́ kí mi gan fúnra mi rántí pé mo máa padà sí skul àárọ̀ làwọn tó yẹ kí n sọ fún yín. lọ́la. ẹ̀sán lè sà. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. ayérayé ọlọ́run ìyanu. bàbá. ọba lánàá ọba lónìí ọba títí ayé àyè. ó máa ga ohun fún ọ máa ṣọ́ báyé bá yá orí sòsì mọ́ a ní rí ìdààmú a ní rájà lọ a ní rí ìṣòro àmì ò kó má má tẹnu ń tẹ́. kí ló ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ kàn bọ́rìn báyìí kò sí sound kò sí anything. kò sí náà. kò sí náà kẹ̀ bá a ń bọ̀ ń sin gbogbo street iná wà everywhere àwọn òṣèré ní nínú olùsọ hostel títí wa. gbogbo gbogbo area bá a ṣe ń bọ̀ ń sin iná wà lérí à kò ṣe ní máa sin iná. wọ́n bẹ́ẹ̀ aláì wa ti kọ́ sí nìyẹn. iná wà náà iná wà náà iná wà náà iná wà. dáadáa ní iléèwé yín kọ́ o. àdúpẹ́. bí ti dán wọn náà. bí olú ṣe kí tèmi ti bà mí tèmi ti bà mí o oh, ta ló wà lé Mr. Jésù tó fún mi ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀. ẹ èmi ni. all right my name is Dr. Doris. wọ́n gbé mọ́mì yín wá sí hospital wa lẹ́nu. kí ló ṣe mọ́mì. Ah, wọ́n ní shock. Ah, ẹ jọ̀ọ́ níbo lọ hospital yín wà. nọ́mbà seventeen Nadedayo street ọlọ́dọ̀ tiwa ẹ wò máa jọ yín sí máa jọ yín sí. ṣùgbọ́n ṣùgbọ́n kan ò mọ̀lẹ́. afẹ́fẹ́ tó fẹ́ mi ò kò ní fẹ́. Yes, daddy kò yẹ kẹ́ ẹ jẹ́ kí wọ́n pè kọ́ yẹn ìgbà tẹ́ ẹ mọ health status wọn. mi ò tiẹ̀ sí nílé mi ìmọ̀gbà tó tẹ̀ kọ́ yẹn rárá èmi kàn tiẹ̀ sí ń ṣe wàhálà lórí bá a ṣe máa break news ikú Adéolú fún mi. ṣẹ́ẹ̀rì ìyẹn gangan kọ́ ni issue báyìí o nǹkan tó ń ṣe wọ́n yẹn ó ti lead sí stroke. stroke. yes stroke and lọ́wọ́ tèmi ń wò yìí o wọ́n máa need support láti máa move around and the only alternative tèmi ń wò ni pé bóyá kí wọ́n máa lo wheelchair as in for the meantime Taba place wọn medication and dẹ̀ ń jẹ àwọn nǹkan tó yẹ kó máa jẹ ara wọn máa wà òkè láìpẹ́ so nǹkan tèmi rò nìyẹn ọwọ́ yín dẹ̀ ló máa kù sí báyìí ẹ̀yin lẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa máa ṣe tínú wọn fi máa máa dùn tí wọn ò ní máa ronú ṣe mọ̀ pé tán bá tún ronú sí ó tún máa máa affect ẹ̀ tí wọn nǹkan tẹ́mi rò àánú ṣe bí ó báyé bá já orí sòsí mọ́ orí rí ìdàmọ́ orí rájà lọ orí rí ìṣòro àmì kó má má tẹ́ wáyáde kẹ́kí bàbá èsì ẹṣin kò tiẹ̀ níbi rẹ̀ ajá kò tiẹ̀ lọ́dọ̀ pọ̀n ènìyàn lè wá kí tiẹ̀ má bà á kọ́lọ́hún máa jẹ́ ká níṣòro màmá rádìó epo níbo ojú omi jẹ́. Dọ́dọ̀dọ́dọ̀ dọ́dọ̀dọ́dọ̀ sọ̀sọ̀ dókítà ò sọ nǹkan kan. mo mọ títí tí nǹkan bá wọ́wọ́wọ́wọ́ yìí ojú yìí ni màá ti mọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ fún mi. nípa ìfẹ́ olùgbàlà tí ó sí nǹkan. dadi ṣé kí n excuse yín ni. má wọlé. jésù tuntun fún mi. kí ló wí. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù mo pa láṣẹ ní orúkọ Jésù agbára ìwòsàn wọlé sínú agbára yìí lórúkọ jésù kristi wọlé akọ wípé ìnà àlàáfíà rẹ ń bẹ lára jésù kristi bó bá rí bẹ́ẹ̀ jẹ́ nípa ìnà jésù kristi gba ìwòsàn lórúkọ jésù kìsì gba ìwòsàn. olùkọ́ rẹ̀ ti nìyí tó ní gbogbo ayé olùkọ́ rẹ̀ ti nìyí tó olúwa olúwa olúwa olúwa wa olùkọ́ rẹ̀ ti nìyí tó ní gbogbo ayé orúkọ rẹ̀ ti nìyí tó. lójú ọwọ́ ẹ gbóhùn sókè kẹ́ sọ fún ọlọ́run pé gbogbo ogun tí ọlọ́run ò dámọ́ ìránṣẹ́ yìí tó ń jà nínú ayé rẹ̀ gbogbo ìjì tó ń jà nínú ìdílé rẹ̀ tó ń dà láàmú ẹ sọ fún ogun ọ̀run kí wọ́n gbógun tì wọ́n lórúkọ jésù àdúrà ńlá. lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun èyí tá ò dá máa rábìrì tó ń bá ìjà lórúkọ jésù olúwa kí ló lánà kó máa gbé mi kó máa gbé mi kó máa gbé mi olúwa ilẹ̀ ní arúgbó mi iná ọlọ́run sọ̀kalẹ̀ yóògùn náà mi yóògùn náà mi yóògùn náà mi olúwa ọ̀dọ́ tó kọ̀ ní máa jà gbà yóògùn náà mi gbẹ̀mí gbẹ̀mí olúwa gbẹ̀mí olúwa gbẹ̀mí ogun ìkọ̀kọ̀ gbogbo ìjọba òkúta àdámọ̀ lọ́mọ jésù yóò yẹ olúwa wa. gbóhùn sókè lẹ́ẹ̀kan sí ẹ sọ fún ọlọ́run gbogbo ọ̀nà ibi tí ogun ìgbà wọnú ìdílé arábìnrin yìí gbogbo ibi tí ogun ìgbà wọnú ayé rẹ̀ ogun ọ̀run o kò dáná sùn wọn lórúkọ jésù àdúrà ńlá. lórúkọ jésù lórúkọ jésù agbára yẹn jésù olúwa wọn ni ọmọ ọ̀nà náà tí olùwàlúwà wọ inú ìgbésí arábìnrin olùwàlúwà jésù olùwàlúwà náà olùwàdí ọ̀nà olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàdí olùwàwà. sweetheart ṣé o mọ̀ pé àdúrà obìnrin rẹ ni kí ọkọ ẹ máa ṣe oríire. ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ọkùnrin bá ti ní tẹ̀síwájú ó máa ń àfẹ́ tàwọn ìyàwó wọn nínú ilé ìgbà o. o tún béèrè lọ́wọ́ mi mo mọ tèmi àti ẹjọ́ máa ń ṣe nínú ilé ìkótó dọ́nọ́rẹ́bù ìgbà tó dẹ̀ ti dọ́nọ́rẹ́bù tán mo mọ̀ pé ò ní time fún mi mú mo rántí pé bí Tommy and Jerry lèmi àti ẹjọ́ máa ń ṣe nínú ilé táwọn máa sáré kiri tó máa lé mi kiri táwọn máa ṣe gbẹ tó máa ní time fún mi bọ́ látìgbà tó ti dé èpò yẹn ò kí ẹ̀ fún mi o kò tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi tiẹ̀ ṣáà ti fún mi lówó kò ti tọ́jú nulẹ̀ gbogbo ìtókù kò sí nǹkan tó kàn eh! You Hey, darling. Ah, máa bọ̀ náà, ṣé o lákòókò ìyàtọ̀ wà nínú kọkùnrin change kó má responsible mọ̀ tàbí kọkùnrin má ráyè. You know I'm still very very much responsible. Ayé yẹn ní òpó mọ́. Àdúrà iná ló dẹ́gbà. Ṣé wọ́n ní behind every successful man there is always a woman and that's you right here behind me. Mo dey appreciate it, okay? Mo máa try láti create more time but má jẹ́ ń tàn ẹ́ jẹ ọkùnrin tó bá ti ń ṣe rọ̀bọ̀rìbẹ̀ náà pẹ̀lú ìyàwó ẹ̀ nù ilé tó bá kọ́ sápò tó bá mú jáde yẹn ò ní pọ̀ a fẹ́ lọ ṣọ́lìdè ní Dubai a fẹ́ lọ ṣọ́lìdè lamẹ́ríkà a fẹ́ lọ sí UK gbogbo ibi tó ti ń wá náà nìyẹn o jọ torí Ọlọ́run I appreciate you so much I will create more time kàn máa tolerate mi mọ́ náà ni ṣe ti gbọ́. mo ti gbọ́ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ni o. kí ni kí ló ń bá ẹ lẹ́rù. àwọn ọmọ tó wà ń ta yẹn ọmọ oníṣòkòtò tínríntírín kọ́ máa gbọ́kọ mọ́ mi lọ́wọ́ kán ṣàánú mi. tó ti rìn ló ń gbọ́kọ kí èèyàn wọ ṣòkòtò kẹ́ńbẹ́ gan kò lè gbọ́kọ ẹ̀ of course you know I love you so much eh? eh, and I appreciate you yẹn ló ló já jù ok bẹ́ẹ̀ ká ṣe báyìí kọ́kàn ẹ̀ lè balẹ̀ ṣé kí n kú sọ ẹ́ di pa kájọ máa káàkiri. kò lè bẹ́ẹ̀ kò lè tó believe me anytime tí ma ti rán ìgbà tí ma ti wọlé báyìí in mi ni mi ni ṣe anything sorry hello. yes sir. pẹ mo mọ mo mọ wọn kó Abuja náà lè ti pẹ ẹ mo wà rán ah lẹ́nìí ẹ ẹ ẹ lè jẹ́ kó di bí ọ̀la okay sir ẹ ẹ kàn fún mi bí two hours alright alright. sára ìgbà mi ìhòòhò ló wá yìí torí ọlọ́run èmi àti bàbá ẹ̀ à lè fojú korun àjókòó díẹ̀ látàárọ̀ ìgbà mi ó tún ti yówó bó ṣe ń mì láago méjìlá lálùṣẹ̀ ń bọ̀ lẹ́kọ́ dá báyìí. mọ́mí ṣé nítorí tèmi lẹ tí ì fi sùn. tí mo bá máa rí nǹkan. Go and sleep. Good night, Baba. Mo dára. Ah, oh, Wà á ṣubú. Wà á Eh? Daddy. wọ́n bí mo ṣe bá sọ̀rọ̀ ṣe ló ní kí n pẹ̀lú sọ̀hún ó ti yọ ọ́. Eh, ìwé òwe orí kọkànlélógún ẹsẹ̀ kínní olúwa ní ọkàn ọba ń bẹ ní ọwọ́ òun bí odò omi òun á sì darí rẹ̀ síbi tó bá wù òun wá lọ sùn jẹ́ ká lọ sùn epo ní mojú omi jẹ́ mm-hmm. ṣe ohun tó ń bẹ níbẹ̀ o ìgbẹ̀yìn rẹ̀ o. ìgbẹ̀yìn bá ga oníṣòsímọ́ oníṣòsímọ́ oníṣòsímọ́ onírajà lọ. ṣínà ìràwọ̀ wá onírajà lọ. àdàbí ìṣòro àmì o ó máa mà tẹ́. kí ló ń fẹ́. dadi owó tí mo ní kẹ́ bá mi drop mi rí i mo dẹ̀ béèrè lọ́wọ́ mọ́ mi wọ́n lè fa wọn. káì mo ní àwọn ẹgbẹ́ wà ní ìsìn àti àwọn ìdíjọ tá a jọ ń sọ̀rọ̀ fọ̀rọ̀ bàbá wa yìí kí wọ́n wá wo aṣíwájú ìjọ wa kí wọ́n wá wo ọmọ tó bí ọ olúwa o eléyìí ń pè ní jésù tó tó yẹ wọn yọ jé yẹn kó bẹ kó wọn máa pè ní èṣù tó aṣíwájú ìjọba ẹ gangan tí wọn jẹ pásítọ̀ àgbà yìí àwọn ẹ máa pè ní wòlíì tiwa ọmọ rẹ gangan ni ó ati àti òní àjọ wà lẹ́nu àga òkè àjọ ti kàn ní èmi ní bọ̀ bẹ́ẹ̀ ṣé ọmọ kan rèé bíbélì ní tọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi ṣé bàbá tọ́ ọmọ ilé ìbáyìí ọmọ kan rèé ẹ káre ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yóò máa yé yín o ẹ ó máa tẹ̀síwájú. Olúwarótìmí o ò tó bẹ́ẹ̀ kó o sọ fún mi pé ò ṣe mọ́ tó o bá dán wò wàá dán tán. ok mo tẹ láì bẹ́ẹ̀ ẹ ṣe ń ṣe polopolo tẹnu ẹ ń rí tó ń rí báyìí lẹ́sẹ̀ ẹ̀ àbí mo ti sọ nǹkan tí màá ṣe fún ẹ mo ní mi ò ṣe mọ́ o dẹ̀ bá mi sọ tí n bá dán o máa dán tán kí ló ṣe kí ló fẹ́ ṣe ẹ ṣé mi àtẹ́jọ́ sọ̀rọ̀ oyún ni aládéhùn oyún ni ó dàbí pé òun ṣùnú. ó oh, mo rò pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣùnú àwọn tó tómi nílé yín wọ́n ń ṣùnú kò tí ẹ̀ lè yà mí lẹ́nu fún ẹ̀ kò sẹ́ni tó tómi nínú ilé yín ah ó dé ńlá lùgbàgbọ́ ni ẹ bá mi sọ bẹ́ẹ̀ wo ọmọbìnrin má tọ́ mi o tó bá kọ́ sí mi lẹ́nu máa gé ẹ jẹ o má jẹ́ kí n lu agbára mi lórí ẹ o tí mo bá lu agbára lórí ẹ mo lè jù ẹ sẹ́wọ̀n fọdún mẹ́wàá tí òsèǹtó tó tó tó máa yí rẹ wò kò sẹ́ni tó máa fi ẹ lẹ̀. ṣé o mọ tí mo ti ṣẹ́ fún ẹ tó wá sọ fún mi pé ò ṣe mọ́ just like that. yeah just like that ta ló lóyún ta ló ta ló ṣẹ́yún fún ṣé gbogbo àtọ́wò sọ pé olóyún olóyún rẹ èmi nìkan èmi nìkan ni mo lóyún ni ṣé o máa gbéṣẹ́ pẹ̀lú ẹ ni so how could you be so sure pé eh, eh, èmi ni mo lóyún tó sọ pé o ní fún mi tó gbé mo kàn tí ń gbà pé òkè gbà lọ́ṣẹ́ gbà lọ́ṣẹ́. ah you are playing with fire. oh if you are fire then i am rain òjòjò ni ọkọ̀ iná èmi ni máa rọ̀jò pa ẹ́ èmi ni máa finish ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé tí mo bá ń gbéṣẹ́ ṣé bíbá àwọn yòókù ń lo condom ṣé bíbá nìkan máa sọ fún mi pé flesh to flesh ló fẹ́ ó wá sọ fún mi pé mò ń gbéṣẹ́. ẹ ẹ bí ọ̀tọ́ lọ́jọ́ ṣe flesh to flesh ṣe bá jọ ẹ̀jọ́ ẹ̀ ni ṣé bí nìkan ni mò ń dá ẹ̀jọ́ ẹ̀ ni wo wo wo dá flesh to flesh ẹ̀jọ́ ẹ̀ ni àbí kí wọ́n ń ṣe tó ń pariwo flesh to flesh mo pé nǹkan ṣe é wọ́ ọmọ òtẹ́tù òtẹ́tù yẹ kí ló bí mi bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. olúwa rọ́tìmí kémi bọ́lẹ̀ ní mọ́tò. bọ́lẹ̀ mọ́tò mi jọ. rọ́tìmí kémi bọ́ sílẹ̀ ní mọ́tò ẹ̀. o ṣe ń challenge mi bàbá ẹ̀ ra mọ́tò fún mi. kí n bọ́ sílẹ̀ ní mọ́tò ẹ̀. oh my god. kí n bọ́ sílẹ̀ ní mọ́tò ẹ̀. ok. bọ́sì tajọ orúkọ orí bó ṣe rí orí kí ni a máa kọjá yàrá mi o wo kí wo orí ẹ̀ bí ó gbẹ adìyẹ kí ni mo bá débi kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀ for God's sake. ọmọkùnrin yóò ti mọ kankan nǹkan tí màá fojú ẹ̀ rí kébi lọ ṣẹ́yún. ṣàǹgbàfọ́ sọgbàsọgbà kan ò mọ̀lẹ́ rí sọ afẹ́fẹ́ tó ń fẹ́ bí òun kò ní fẹ́ ẹ̀kọ́ náà níbo ni. concerning eh, àjọ̀dún tá a fẹ́ ṣe yìí ah, màá fẹ́ kẹ́ shift date yẹn síwájú díẹ̀. Ah, ah. kí ló dé. Um, nítorí eh, ẹ̀mí ọlọ́run fẹ́ ká sùn síwájú díẹ̀ sí. Ah, ẹ ẹ ẹ dákun ẹ pásítọ̀ àgbà gbogbo tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká mọ̀ kíyèsí dáadáa o tẹ́mi ọlọ́run bá ń darí wa ẹ jẹ́ ká náà sọ fẹ́mi ọlọ́run pé ń ta àwa náà ń darí rẹ̀ àwọn ọ̀rọ̀ sí olórí ìjọ ẹ sì mọ̀ pé mo qualify mo capable lẹ́fẹ̀ẹ́ mi ṣe alága àjọ̀dún tọdún yìí ní kẹ́tẹ́tẹ́ ti mi ṣe alága báyìí ni mo ti ń ké sí àwọn èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn kẹrin kẹrin tí ẹ lè tún ìjọ ọlọ́run ṣe in fact ẹ tí mo fi ṣe chairman fún àjọ̀dún tọdún yìí ó ń lọ US ni nígbà máa sọ pé ìjọba ìlàmú ó wà ní ìsókè ìṣẹ́jú mi ló fi ń pe àwọn tí ń bá ṣe káàdì ìkíní eh, eh, tí ó fi travel wípé déètì wa ló máa padà ó máa dé sátọ̀dẹ̀ torí program tá a fẹ́ ṣe Sunday ẹ má jẹ́ àchíǹjẹ sà. ṣe rí ọkàn ènìyàn ní olúwa ń wò bí ọlọ́run bá dẹ̀ ṣe darí ọkàn ní kẹ́ ẹ jẹ́ kí ọkàn ó ṣiṣẹ́ fún olúwa. ẹ wo tọkàn máa ń darí wa ẹjẹ wa náà mọ darí ọkàn. Ah, pásítọ̀ àgbà pásítọ̀ àgbà ṣé ẹ mọ̀ pé àwa ni ó ń wò bí ìrìjú jọ ẹ sì mọ̀ pé ipò tẹ́ fi mí sí ẹ mọ̀ pé mo kápẹ́bù lẹ́ fi mí síbẹ̀. Ah. olúwa ní àwọn àgùntàn mi mọ ohùn mi ó ní mi sì pé àwọn àgùntàn mi wọ́n sì dá mi lóhùn ẹ ṣífìtì déètì yẹn bí ẹ̀mí ọlọ́run ti fẹ́ mi. báyé bá já oníṣòsímọ́ ànírìndàmọ́ ànírajà lọ ànírìṣòro àmì ò kó má má tẹnu wá jáde pé kí lọ́wọ́ ayé sí i. ó rán mi níṣẹ́ yìí mo fi í mo fi gbogbo nǹkan sílẹ̀ pátápátá láti jẹ iṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ náà ewu wọlé wá oríṣiríṣi ìjì ń jà mí bàbá àti ọlọ́run mi mo ké pè ọ́ gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa ó lẹ́hùn lẹ́yìn ó gbàlà. gẹ́gẹ́ bí orúkọ rẹ Jehovah olúwa dìde dìde fún ìrànlọ́wọ́ mi olúwa dìde dìde fún ara rẹ kó wá gbà mí lọ́wọ́ gbogbo ohun tó ń jà mí yìí lórúkọ Jésù. nítorí orúkọ rẹ olúwa gbà mí nítorí. Espoya. Espata. Espoya. Espata. Espoya. Espata. Let's go. tẹbi ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ tó dúró ti ọmọ rẹ Jésù tó fún mi gẹ́gẹ́ bí orúkọ tẹ́ ẹ fi fún ogun ọ̀run ẹ yà wọ́n nípa ní orúkọ Jésù agbára ọ̀run kó yà wọ́n nípa agbára tó pín òkun níyà lọ́jọ́ wọn ni mo pè yín gbogbo ọ̀rẹ́ tó mú ọmọ yín Jésù tó fún mi tó mú un ṣìṣe gbogbo ipá gbogbo agbára tó ń mú jésù tó fún mi ṣìṣe agbára tó pín òkun níyà lọ́jọ́ wọn ni mo pè yẹn lórúkọ jésù ẹ bẹ̀rẹ̀ sí pín wọn níyà olúwa pín wọn níyà ẹ̀mí mímọ́ pín wọn níyà olúwa pín wọn níyà ẹ̀mí mímọ́ pín wọn níyà pín wọn níyà kúrò lọ́dọ̀ ọmọ mi jésù tó fún mi olúwa ń ò orúkọ yìí mo gba orúkọ yìí lọ́dọ̀ rẹ ni jésù tó fún mi olúwa fira rẹ hàn olúwa jẹ́wọ́ agbára rẹ. Oh! olúwa lé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún yìí bàbá fún mi lágbára kí n lè fẹ́ ọ ju fàdákà fún mi lágbára kí n lè fẹ́ ọ ju wúrà lọ lé orúkọ lẹ́yìn orúkọ ńlá Jésù. ó dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn ìyọrin olúwa ọjọ́ kọkànlélógún náà rèé lórí ọ̀rọ̀ Jésù tó fún mi ní ìgbọràn sí àṣẹ rẹ olúwa jẹ́rìí ara rẹ. mo ń lọ sílé jẹ́ kí n wọlé pẹ̀lú ìlérí rẹ jẹ́ kí n wọnú ilé pẹ̀lú ìlérí rẹ olúwa fi hàn mí pé ìwọ ni ọlọ́run mi jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìwọ ló pè mí olúwa bí mo ti ń jáde lọ mo fi jésù tó fún mi lé ọ lọ́wọ́ mo gbà wípé ẹ̀yin nìkan ni ọlọ́run ǹjẹ́ mo ti ń jáde lọ ọlọ́run mi jẹ́rìí ara rẹ̀ jésù. alọ́ igi ọdán ṣáájú bá ewúrẹ́ máa fi jẹ́ o agbègbàdo ṣáájú bá ẹyẹ ò máa jẹ́ kó gbádùn ọ olè tó gbé nílẹ̀ dìyẹ kó máa bá ní sùn gbogbo ẹ kú iṣẹ́ sà ẹ kú iṣẹ́ olúwa sà. ọlọ́run á wà pẹ̀lú yín àmín àlàáfíà ọlọ́run ó tó yín àmín bẹ́ẹ̀ tí ń ṣe iṣẹ́ ìbẹ́ẹ̀ ṣe ń túnlé olúwa ṣe bí gbogbo èèyàn ṣe ń rí tínú wọn ń dùn inú ọlọ́run dùn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ rírẹ ọlọ́run náà gbà àmín hmm. ọlọ́run náà kọjú sí yín yóò ṣe yín lóore ńlá àmín mo gbàdúrà fún yín pé bí ẹ ti ń palẹ̀ ìdọ̀tí inú ilé olúwa mọ́ ọlọ́run ó palẹ̀ ìdọ̀tí ayé yín mọ́ àmín jésù àmín jésù gbogbo ohun tó jẹ́ ìdọ̀tí ẹ̀gbin nínú ilé ọlọ́run tẹ̀yìn ń palẹ̀mọ́ rẹ̀ kúrò ọlọ́run ó palẹ̀ ìdọ̀tí ayé yín mọ́. àmín jésù kristi. gbogbo ohun tí ò dára nínú ilé ọlọ́run lè mú kúrò yìí hmm. gbogbo ohun tí ò dùn mọ́ yín nínú ọlọ́run ó mú kúrò. àmín jésù kristi. ẹ̀rí bẹ́ẹ̀ ti fi àlàáfíà yìí gbogbo bí ìka tó dùn wò lójú ọlọ́run ó jẹ́ káyé yín dùn wò. àmín kristi. yóò dára fún yín. àmín. ọkàn yín ó balẹ̀. àmín jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ màmá ẹ má bínú pé àti ìráyè wà bá yín sọ̀rọ̀ bá a ṣe ń bá gbogbo àwọn ọmọ ìjọ sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan iṣẹ́ tẹ́ ẹ gbélé wa lọ́wọ́ náà ló ṣe bí ẹni pọ̀ díẹ̀ ṣùgbọ́n láìpẹ́ màá fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ kájọ mọ ìdílé yín àwọn èèyàn yín ààyè yín kájọ sọ̀rọ̀ ẹ má bínú pé mi lọ. ẹ ṣe má fojú mi sọnà tẹ bá ti ń dùn báyìí kẹ pè mí o. darling the first assignment mi tí mo bá ti land gbàrà báyìí ni pé mo fẹ́ pé ìyàwó mi máa pẹ̀ straight away okay. I, trust you I'm going to miss you. Me, I'm missing you already. <laughs> oh, darling. Mm-hmm. Uh, Stiletto. Sha. Sha. Sha. Sha. Kọ́kọ́rọ́. Oh, tẹ̀lé mi lọ so wọ́n máa gbádùn lẹ́yìn tiẹ̀. Hmm? bí tẹ̀ ṣe fẹ́ kó tẹ̀lé yín travel. kókò máa sinmi ọmọ pípa mi máa ń dá kéèyàn máa sinmi ẹ ó dáa fún ìlera ara èèyàn. Hmm, dani wo má tọ́ bọ́ ara ẹ lórí yẹn jẹ́ ní tètè máa lọ. okay. all right love you bye. Bye. you too ah, ah, bye bye. yes sir. ṣe lẹ́tọ̀ọ́. ṣe lẹ́tọ̀ọ́. ṣe lẹ́tọ̀ọ́. àti má kọjá yàrá ẹ. nǹkan kò wẹ̀ lọ sàbújá ṣòṣẹ wọn ni. kòkò yé mi náà ah, ah, àti pé sàbújá wọn lọ ni. Ah, èmi ló ń bi ojú ẹ̀kọ́ ló ṣe drive off kí ló tó ṣe bèrè lọ́wọ́ ẹ̀. ọmọ kan sọ fún ẹ pé o ní interest èmi náà rí i pé ó rẹ̀ ẹ́ lóòótọ́ o ní ìdí àti sinmi. wọ́n dá mi sọ́lọ́kọ́ kí ni mo fẹ́ máa ṣe é lò báyìí hmm, wọ́n ti ní mo fẹ́ sinmi kí n máa sinmi ìwé ẹ bá tààmù jáde ẹ gbà pé mi gẹ́gẹ́ ṣe ìsinmi sínú ilé gbogbo adájọ́ bá gbóngbòkúgbò gbogbo onígbà ìlú pa ẹ mọ̀ pé mo ti sinmi ṣe <laughs> ẹ ní wẹ́ẹ̀sì. power. Okay. No trouble. That's a bit urgent. àní kan urgent ni òun sọ ọ̀hún ọ̀dágbére òun jọ jẹ́ kí n pay attention mo drive ní ṣùgbọ́n á tó bí two weeks kí n tó dé. ọmọbìnrin mo drive ni mi lè rojọ́ púpọ̀ sí ṣùgbọ́n ó máa tó two weeks that's all jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ please kẹ́dá màmá ṣòun táyọ̀ ẹ̀dá lẹ́nu tá a bá ń ṣe bí tàbí tá a bá ń ṣe ìka tàbí tẹ́ dáhùn hùwà ìkọ̀kọ̀ síbi nǹkan ẹ dákun ẹ sọ fún wọn ò pẹ̀sùn àké o. ẹ̀ẹ́sán máa rẹ o. àkópàdé tinúlé mo mọ̀ wọ́n pè é ní o níbi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì wa lọ yìí ọ̀yá àjọ mójútó o. bẹ́ẹ̀ni ni. ẹ wo bí gbogbo ẹ ṣe ń lọ yìí a gbọdọ mọ wòran pásítọ̀ ni síwájú ni jọ ń darí ìjọ tá a pé ní ẹ̀gẹ́sẹ̀kítìfù wa ò ajá wa kàn pásítọ̀ ó dàbí pé mi ò understand ibo gan lẹ lọ ní pàtó gan torí mi ìkọ̀rọ̀ yín yìí ò yé mi. ẹ káre ibi tẹ̀mí lọ ni wípé níbi tí ìjọba ẹ̀ ti dé ìjọba ẹ̀ ti gbòòrò ó yẹ kí irú pásítọ̀ àgbà kí wọ́n gbé ọ lọ rú ìjọ mi kí irú ẹlòmíì tí ọba kàn kọ́ bọ́ bẹ́ẹ̀ kọ́ mọ̀ darí ìjọ yìí kí wọ́n lè mọ̀ pé gbogbo àná la lọ́pọ̀lọ́ tá a lè so lórí ìjọ. alàgbà ṣe é rí ọ̀rọ̀ ìjọ ó yàtọ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́bíjẹbí o olórí ẹbí lè máa darí ẹbí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbà pé ẹ̀mí ọlọ́run ló darí ìjọ. ohun èèyàn ni ohun ọlọ́run ohun ènìyàn ni ohun ọlọ́run tí gbogbo àwọn tá a jẹ́ ìṣẹ́yìn wa sọ pé tó assistant pastor ẹ̀yin ẹ bọ́ sórí àga ah, ah. ẹ kú pàdé o. Ah, ẹ kú sí olúwa sà ẹ rà sà ẹ sà. à ń ṣètò ńgbà paríparí tí mo lè yẹn mm. pé gbogbo bí òṣìṣẹ́ dáná ni a tó ń sọ̀rọ̀ nípa assistant pastor ẹ rí mi lọ́fíìsì ẹ wọ́n ní kí lọ rí wọn. lọ dá wọn lóhùn wọ́n fẹ́ rí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ náà ṣe pé yẹn lọ dá wọn lóhùn. olóòkú bóyá kẹ ẹ tẹ̀lé mi ni. Ah, ẹ̀yin tán pè ẹ lọ dá wọn lóhùn olúwa wà pẹ̀lú yín. àmọ́ ẹ bí ojú wa ẹjú kò wọ́n mọ iye ọ̀rọ̀ lájọ pé jókòó yìí èkó lọ gbọ́tọ̀ yìí ní fanfa o tí n bá sì bọ́ bẹ́ẹ̀ gbogbo alájọ gbádùn. olúwa wà pẹ̀lú. ẹ máa lọ ẹ ṣé o. ẹ pẹ̀lẹ́ madam pẹ̀lẹ́ abá ìdílé yín abá yín kẹ́dùn gan ọlọ́run ilé ìmọ̀ rẹ̀ kò ní jẹ́ kárí ilé ìmọ̀ kò ní jẹ́ àkúfà. ẹ jọ mi ràn bóyá bàbá bí ní ìbéèrè méjì àbí mẹ́ta bóyá lè dá wa lóhùn. lórí ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ni mà ǹjẹ́ ní àkíyèsí bóyá ọ̀nà ríbù bóyá àwọn àti ẹnìkan bóyá wọn jọjà àbí wọn bá yànjà ọkọ mi ò báyàn jà déjẹ ló máa ń lọ ó máa ń jà. kò dẹ́n sí wípé wọ́n ṣe business pẹ̀lú àwọn kan tọ́rọ̀ yẹn dá wàhálà sílẹ̀. kò béèyàn ṣe business nígbà tí ẹ close even tó bá béèyàn ṣe business ó máa sọ fún mi kò dẹ̀ sọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ fún mi ó hmm. sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ fún mi madam ẹ̀ẹ́dẹ̀ fura pé àwọn àti àwọn olóṣèlú ẹgbẹ́ wọn bóyá wọ́n jọ ń fa nǹkan kan mọ́ra wọn lọ́wọ́. mo kí mo ti sọ fún yín pọkọ mi ò ń ṣe tó ń ṣe wàhálà kò ṣe tó ń báyọ̀ ọjà jẹ́jẹ́ ló máa ń lọ òun àti nǹkan kan fa wàhálà nínú politics jẹ́jẹ́ ló máa ń lọ. madam ẹ sorry ẹ ah, ẹ with few of nǹkan tó ṣẹlẹ̀ yìí tí ẹ bá ronú dáadáa tẹ tẹ ronú at least báyà ẹ máa rẹ́ nìkan bóyá tẹ fura sí tó mọ̀ nípa ku honorable. suspect. Mm. Eh èèyàn kan ṣó tí mo lè suspect ojú sẹ̀lẹ́tò lọ. sẹ̀lẹ́kì lẹ pé madam. sẹ̀lẹ́tò. sẹ̀lẹ́tò. ẹ̀ẹ́ irú ènìyàn wo ni sẹ̀lẹ́tò jẹ́. dírẹ́bà ọkọ mi ni ẹ dírẹ́bà lórí bù. ẹ̀jọ̀ báwo la sì lè rí. ó wà nínú compound àbí kó wà nínú room ẹ. ẹ̀mí ìpè ẹjọ́ ń gbé nínú compound bíbá náà ni. ẹ eh, madam ṣe rí ibi tí ọ̀rọ̀ ẹdẹ ń sìn ó ti ń fojú hàn but àwa kàn máa béèrè ní fọ́mọ̀ gbígbà tá a fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yìí náà ni pé tá a bá ní gbàgbà míì tá a fẹ́ béèrè nǹkan tó jọmọ́ rí kéèsì ṣe àfi láti béèrè. ẹ lè wá sáà ẹ jọ ẹ bá wa finders dáadáa ẹni tó pa honorable ẹ jọ ọlọ́run á fún yín ṣe o ẹ má jẹ́ kí ìyá ìjẹ gbé o. pẹ̀ ń ṣe yẹn ṣé ó yẹ káwọn tó pa ọ̀nàrẹ́bù Olúrótìmí kí wọ́n sì wà kẹ́ ẹ mọ́tì rẹ̀ ní kankan mú nu wọn kí wọ́n escape báyẹn irú sẹ́wò nìyẹn. sherry um, honestly honourable adé ń ṣiṣẹ́ wa bí iṣẹ́. iṣẹ́ kí lẹ ṣe ẹ ṣe ọkọ náà ọ̀pá honourable senator tó bí yọ̀nà tẹ̀mí bẹ́ẹ̀ ṣiṣẹ́ kò ń ṣèyàn lásán lọ́pàá o iṣẹ́ ò lè ṣe hmm? ẹ tí ì mú anybody wípé òun ló pààyàn látijọ́ yìí ẹ jẹ́ kí n sọ gbogbo ọ̀rọ̀ fún yín ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ọ̀rọ̀ yìí á gbé ká tiẹ̀ sọ pé ordinary person láàrin ìlú ni a gbọ́dọ̀ ṣiṣẹ́ wa bí iṣẹ́ kò di dandan kó jẹ́ pé eh, torí pé jọ́nà rébù la fi máa ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ tiwa a gbọ́dọ̀ ṣe bí iṣẹ́ mo dẹ̀ fẹ́ fi dá lójú pé ìyẹn náà là ń ṣe lọ́wọ́lọ́wọ́. wọ́n ń gbìyànjú we are ẹ ẹ eh, eh, you are trying you are ti mú àwọn olè ti arrest lórí nǹkan yìí ok torí pé mo mọ̀ wípé ó jẹ́ nǹkan tó ń ta yín lára kò dẹ̀ sẹ́ni tó máa ṣe tí ò ní ta lára at least it's one of your colleagues bí ẹ ṣe wà ń bẹ̀ yẹn mo mọ̀ pé súnmọ́ra yín èèyàn abara jẹ́ ẹ wò ó kódà kẹ́lẹ́ mọ́jú tí a ti bá iṣẹ́ yìí dé mm. in fact a ní suspect kan lọ́dọ̀ wa láì. kí lẹ́nu we have a suspect. ẹ kí ló wá dá yín dúró. ẹlẹ́tì mú yàn kan póun ló pa á lọ rí búrọ́tì mi kí ló dé tẹ gbé lọ sí kóòtù èmi bí ẹnìkan máa sì dé kóòtù yẹn tó máa sẹ́ńtẹ̀tẹ̀ tó máa fi pa ni ẹ wá sọ mi mú yọ tálẹ́mú tálẹ́mú. our job is not like that we don't do it like that ká tó lè gbéyàn lọ sí court a gbọ́dọ̀ rí concrete evidence pé òun ni ṣẹ́rẹ́ ẹni tá a mú yẹn kì í ṣe òun ló pa honorable ṣùgbọ́n ẹni tá a mú àwa mọ̀ pé tá a bá fa gbùrù gbùrù á fa gbó. wo nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ tó bá bìlífù kò lè ṣe kéèsì báṣubàṣu ẹ máa jẹ yẹn yín su ni o gbogbo ẹ tẹ sọ pé ẹ mú ẹ nìkan ẹ ṣe kìnnì kan ẹ tẹ mú ẹ lè gbé lọ cut this time it's not a. ẹ wo bí mo fẹ́ kẹ́ fọwọ́ ìgbà ẹ̀tọ́ yín ni o bẹ̀tọ̀ bá mọ̀ pé o fẹ́ fọwọ́ gbẹ̀tọ̀ ẹ abóyè yín sí àdèmọ̀tò wa rí i pé torí pé kéèsì yẹn ó wà ní jurisdiction yẹn tó ṣe ń ṣe bóyá ń ṣe yẹn mo mọ ọkọ tó yẹ kí n ṣe o by inviting you ẹ kó máa ṣọpẹ́ ni tá a lọ gbé kíní ẹgbẹ̀yìn yẹn tó bá rí pé nǹkan tó wá ń fẹ́ ni pé ká gbé lọ sókè àbọ̀rọ̀ mi ò yẹ ah, nǹkan tó ń wo ìkọlù máa wo wà á kọ́ máa wò pé ah àwọn kan gbà kan àwọn kan ló máa bàjẹ́ ẹjẹ́ tó jẹ́ kó fọwọ́ ẹgbẹ́ tó ẹ. honourable sir let me be sincere with you we know our job and we are doing it gbogbo ìgbésẹ̀ tá à ń gbé láàrin ọgbọ̀n ṣẹ́jú síra wọn àmọ́ tó ẹ̀ ń tèl à ń bá àwọn ọ̀gá wa à ń bá wọn ní gbólóhùn àdẹ̀ ń sọ bí iṣẹ́ yẹn sì ń lọ. kò dìgbà tí wọ́n bá sọ fún wa pé ká ṣe iṣẹ́ wa ká tó ṣiṣẹ́ ọ̀dà ẹgbẹ́ kí n aṣọ yín lọ fún ọ tẹ́ bá tu gbogbo ẹ̀rọ wò bá rí i pé ọwọ́ ọlọ́pàá ò bá mọ́ ń bẹ́ẹ̀ màá fẹ́ kẹ́ lójú ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi dá yín lójú wípé ẹni tó pa ọ̀nàrẹ́bù yẹn kò lè lọ láì jìyà. ẹ tètè ẹ wá nǹkan ṣe sí kárí ẹni tó pa kárí ẹni tó pa ni gbogbo ìtẹ́sọ yẹn. Mr. Ma ìwádìí jẹ́ kó yé wa pé ó mọ̀ nípa ikú ọ̀nàrẹ́bù. ọ̀gá mi mẹ́nìkankan pa ẹ̀ ìmọ̀ kankan ìyìn sí mẹ́nìkankan rárá àti rárá ẹ mọ̀ pé tí ṣìfù bá ti kú èmi gangan mo kú fún ara mi kí máa ṣe fún ara mi ni mẹ́ni kankan nípa gbólógún ẹ̀ka tó. kí ló ń gbà pé àyà tó tó ń pa fún mi. anyway àwọn olùwà tó lọ sílé tọkọ náà lọ sí. ìmẹ́ni kankan ìmẹ́ni kankan pa ẹ̀ ìmẹ́ni kankan àtàwọn aṣọ fún ẹlẹ́dàá mi àwọn aṣọ fún ọ. ẹnu mi gan-an ah! mo dára orí bá mi ò wọ yíyá o fifty thousand. Madame. madam ṣé o sí ẹ look ló Baba, bàbá wàá lọ̀gá yín ni láti bíi four days tí mo ti ń pe nọ́mbẹ̀ nọ́mbẹ̀ ò lọ kí ló ṣẹlẹ̀ last time tí mo pè kàn yìí ó cut fóònù mọ́ mi létí ni mo dẹ̀ mọ̀ wípé tí gbogbo èèyàn ò bá mọ ìrìn ẹ̀ ah sẹ̀lẹ̀tò ẹ̀yin lẹ máa mọ̀ rìn ó ní mo ṣe ń pe nọ́mbà yín. ọ̀nàrẹ́bù <laughs> ó ti travel ó ti travel ó tó bí ọ̀sẹ̀ méjì jẹ́ travel ọkọ̀ làbáyìí tí ń gbà sára ni wọ́n travel kí wọ́n sì tó dé yóò tó tó ọ̀sẹ̀ méjì náà èyí tó dè mí bẹ́ẹ̀ ni pé wọn ò fún mi sálárì o torí tẹ́ bá fún èmi ní sálárì tèmi èyí mà lè lọ lé lọ́ọ̀ fún ẹ ní nǹkan lé látijọ́ náà báyìí mo wà bá ni o ṣùgbọ́n gbà tẹ́ ń pè mí hùn ní ìwà mọ́ ẹ̀túmọ̀ ẹ̀ ibi mo gbé lọ ra pépà èyí ni mo ní àjẹ́ ah, ń sáré ẹni tí ń pè ní pè ní ní mọ́ṣọ́lá kí n sáré dọ́dọ̀ yín ẹ sì mọ̀ pé àwọn alákọ̀wé di sẹ́lẹ̀rì wọn mọ́ ká <laughs> ẹni mo fi lọ́ọ́ rà ẹ bí mo ti rà náà mo mú ẹ tí ò wá sí nǹkan. bàbá èló ni gan ni sálárì tẹ̀ ah, ẹ mọ̀ pé ọ̀nàrẹ́bù àá ó yẹ kó yẹ yín náà bọ́ ẹ jẹ́ kí n fún yín ní owó ọ̀kadà ah, mi ò ní cash ẹ fún mi ní account digit ṣé ọlọ́gà tí mo bá ṣe n ò ẹ máa rí sísìn ẹ mú ẹ mú wa ẹ twenty nineteen eighteen forty. ẹ dúró two minutes. sẹlẹtò Ajíbádé. ẹ sẹlẹtò Ajíbádé. ó yẹ kẹ́ ti rí. ọ ah, wọlé ọ wọlé ọ wọlé. wàṣọ wàṣọ wàṣọ fíkì. Ah! bàbá kó lọ sábà wàá sọdé láyà tàlàáfíà kó lè mọ̀ pé mi náà wà kẹrin ni hmm. ṣé mọ̀ ọ́n ó ṣàyẹ kó yé yín ṣẹ́rí mo mọ ròyìn ibùsìfù mo lè dáa gan mo lè wà completed completed ẹ̀fọ́ ìgè ìrìnà èèyàn onírú yìí lẹ̀ bá ah! ni yóò lè wọ́n tẹ̀wé tẹ̀wá sí báyọ̀ rẹ̀ lékè rọ̀bí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹjẹ́ mi ò tètè wọ́n lọ ẹjẹ́ mi tètè wọ́n lọ. ẹ kì í ah! sìn ẹ kì í sìn ah! ẹ kì í sìn ẹ mú tẹ yọdún ẹ mú tẹ ẹ mú tẹ yọdún wà sọ. rọ̀bí báyọ̀ Oyèlékè. ẹṣin kò tiẹ̀ níbi rẹ̀ ajá kò tiẹ̀ lọ́dọ̀ mọ́ ènìyàn lè wá kí tiẹ̀ má bà á bọ́lọ́hún má jẹ́ ká. ẹ pé òun bá mi ṣe é mo dúpẹ́ pé ẹ ń ṣe ìrànlọ́wọ́ mi mo dúpẹ́ pé ẹ ń bá mi ṣe o bàbá má ṣe yọwọ́ lọ́rọ̀ mi mo dúpẹ́ o bàbá dúpẹ́ pé ó ń bá mi ṣe mo dúpẹ́ pé ó ń ṣe ìrànlọ́wọ́. àwọn tó ń bèrè yín nìkan. láti wo. láti kògbèrègbè police station àwọn ọ̀gá wa Ni kí a mú mi wá láti yọjú fún ìfọ̀rọ̀jọ́mi tó lọ́rọ̀ kékeré. ṣé kò ṣòro. ṣé bẹ́ẹ̀ yẹn ni bàbá jésù tó fún mi. jésù tó fún mi kí ló ṣe. nǹkan tó ṣe náà pọ̀ ọkọ̀ station fáwọn àlàyé kọ̀ọ̀kan. torí pé ẹ jẹ́ ẹni àmì òróró ọlọ́run a dẹ̀ bọ̀wọ̀ fọlọ́run lára yín ló jẹ́ ká ṣe bá ṣe ṣe àmọ́ ká wọlé ká wá gbé yín lápá yànká ẹ̀yin náà wá pọ́n òfin lé lára wa ẹ̀ tẹ̀lé wa lẹ́rọ̀. ó le tó bẹ́ẹ̀. ẹ dáàdì kò le ẹ̀yin ní kẹ́ ẹ má mú le torí pé àwa ti pọ̀wọ̀ fún yín gẹ́gẹ́ bí àní àmì òróró ọlọ́run ẹ tẹ̀lé wa. that's all right um, ẹ dáàdì kí lẹ fẹ́ mú. mo fẹ́ gbé mọ́tò mi. ẹ ní láti gbé mọ́tò mọ́tò ti wà lẹ́fún yín tó máa gbé yín o lè tó bẹ́ẹ̀. o lè tó bẹ́ẹ̀ lọ. that's all right bẹ́ẹ̀. bàbá ṣé wọn pé èèyàn lọ nìyí adẹ gbọ́dọ̀ treat yín gẹ́gẹ́ bí èèyàn lọ ẹ lọmọ yín ni jésù tó fún mi. tó bá jẹ́ pé ẹ̀yin ni bàbá ẹ̀ ó dá mi lójú pé ẹ gbọ́dọ̀ mọ gbogbo ìrìn sí hmm, ẹ̀ ǹjẹ́ mọ̀ pé ó ti ní àwọn ẹgbẹ́ kan ó ti kó àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọléèwé ọmọléèwé àlọ́ rẹ̀ àwọn tó ń jọ ń kàwé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní skul àbí. mọ̀tìbí tó bá jẹ́ pé àwọn ẹgbẹ́ yìí wọ́n jẹ́ ẹgbẹ́ tó ń hùwà tó lòdì sófin bíi ká mọ̀gbó ká mutí ká fàdàgbòrò rú kódà gan ká pààyàn ah, eh, jésù tó fún mi eh, kò lè pààyàn ah, ah, kò lè dádì ẹ pa débi tí ó pààyàn ṣe rí tẹ bá sọ pé ní èèyàn hùwà páàlẹ àbí ṣé nítorí irú àwọn aṣọ burúkú tí wọ́n wọ̀ gbogbo ẹ̀ náà la máa ń sọ fún àmọ́ toní pípààyàn dé hàn ọtí. bàbá ó yẹ kẹ́ ẹ mọ movement ọmọ yìí dáadáa. inú kó wà léèwé tí ò bá dẹ̀ sí léèwé ilé wa náà lè máa bá. ó dá yín lójú pé tí ò bá sí léèwé ilé yín ló máa bàbá mo ń sọ fún yín pé kò sí níléèwé ẹ̀yin lè mọ ibi tó máa wà báyìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ lè sọ ibi tó máa wà. ọ́fíìsà. sir. lọ gba statement bàbá yìí take his statement on caution. noted sir. fún yín ó against profession mi Then níwájú ọ̀gá gbogbo tẹ́yìn sọ wájú ọ̀gá yẹn wọ́n dàbí wà tó yẹ pé ẹ̀ ń cover up kan tó ṣe cover but anyway daddy ẹ lè lọlé lèmi o títí a fi máa rọ́mọ yín. mi ní lè lọlé ṣé òfin ló sọ pé èmi ni kẹ́ ẹ kì mọ́lẹ̀ èmi ni kí n máa jìyà ẹ̀ṣẹ̀ tọmọ mi dá. pẹ̀lú ìwádìí tá à ń ṣe ní ẹ̀ tí ìdá ìtàn pé dúlé ọmọ ni ló pa yín àdéhùn. ẹ tó jẹ́ ká wá. Hello, my mommy. Kí ló wá dé láti ẹjọ́ ẹ̀ tó ti ẹ̀wọ̀ ìwò tó wálé? Ẹ má bínú, iṣẹ́ ajé ló sọ ọmọ nu bí ó kọ. Iṣẹ́ ajé, ká ló gbé ṣẹ̀wọ̀n irú iṣẹ́ wo lọ gbé wọn tó kàn rìn Ó dáa o, bàbá ẹ̀ ti wà ní police custody o. Kí ni wọ́n ṣe? èmi ò mọ ohun ṣe o wọ́n dẹ̀ la fi tó o bá wá táwọn fojú kún ẹ̀ báyìí náà máa fi bàbá ẹ̀ sílẹ̀ o. kí ni dáàdì mi ṣe kí ni mo ṣe. ó ní mi ò mọ̀ o torí náà nǹkan tètè máa bọ̀ nílé o kọ́ lè mú bàbá ń bàbá sílẹ̀ o. ok mọ́mí. ìgbà wo ló fẹ́ wálé báyìí. máa try láti dé ní next week. Eh? next what? o tún ní tó bá possible irú ọmọ wo ni wọ́n fẹ́ yà ọmọ tá a fi ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́ mo ní bàbá ẹ wà níbi tó há onídá ọ̀sẹ̀ kan ó dá ọ lọ́la o gbọ́dọ̀ délé. Ah, mo ti gbọ́ yín màá dé màá dé mọ́mì màá dé màá dé lọ́la màá dé màá dé lọ́la. Ah, ah, jésù tó fún mi ẹ̀lú ẹ̀lú o wáyé sí ṣàǹgbàfọ́ sọgbàsọgbà kan ò mà lè rí sọ. afẹ́fẹ́ tó fẹ́ mi ò kò ní fẹ́ lù o. ẹ̀gbọ́n náà ní. ọmọ iná ti pa fóònù mọ́ mi létí. ọlọ́run irú ọmọ wo ló fún mi yìí kí ọ̀nà pàpàlàgì tí ò ṣe fi ìlọ̀dọ̀ níwájú ọlọ́run òun fún ọ ah, bàbá jẹ mi iṣẹ́ mi nípa lọ́wọ́ yìí kò yẹ kó tọ́ sí rúbì ọmọ tó ń pò mí lójú bàbá tó ń pò mí lójú rẹ ah, olúwa o ètò sàn ṣẹlẹ̀ lọ sí ọlọ́run bí mo ṣe sí ẹ̀tọ́. One sec. Hello. Hello, So pé o fẹ́ rí mi. O One on one. Please. Yeah. Ọ̀gá, ọjọ́, ìyá ìpọ̀, ìyá ìpọ̀, ní ti jìyà ní òògùn sọ fún yín ni mo jìyà gan-an mo ti dákú lé méjì ẹ̀ràn lọ́wọ́ ń fẹ́ kẹ́ ẹ̀ràn mi lọ́wọ́ ń tẹ́ bá fẹ́ gbà lẹ́kẹ̀ sọ ìjọ kújáre mi àti yín nìkan ẹ̀ràn mi lọ́wọ́ ìjọ ọ̀gá irun kẹfẹ́ gba twenty million mo rẹ́dí àti fún yín owó wà nílẹ̀ báwo lẹ ṣe fẹ́ ṣé chẹ́ẹ̀kì ni àbí káàṣì. twenty twenty twenty million well it's not a bad money but nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé <laughs> tó bá yẹn fọ́ ọ̀fẹ́ mi èèyàn eh, ó máa ná yẹn lówó gan o nísìn eh, mo dàbí lọ́ọ̀yà fún ẹ tí o dẹ̀ lawyer. pé téèyàn bá gba lọ́ọ̀yà àkọ́kọ́ fẹ́ lọ́ọ̀yà ni pé wàá sọ gbogbo tó bá ń bẹ ní kọ̀rọ̀kọ̀rọ̀ ẹjọ́ yẹn tó bá pààyàn lawyer. ní mo pààyàn o ọ̀sán ló pa àbóru wàá ṣàlàyé kí lọ́ọ̀yà yẹn má dé court kó má lọ́ọ́ máa fọ̀sán pé òru you understand jẹ́ ká wá come to business kí ló dé tó fi pamọ́ yìí. ọ̀gá ẹ ṣe jẹ́ ká sọ̀rọ̀ owó yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ owó yẹn kí ẹ má tẹ̀lé ká mẹ́nu lọ́bì yẹn. mo rò bó serious. Ah, ọ̀gá ẹ má lò. mi ì ní táì fún gbogbo wa nù yìí mo tún ní nǹkan tó pọ̀ tí mo fẹ́ ṣe mo fẹ́ rìn lọ o mọ̀ pé uniform mi ni mo fi rìn lọ yẹn o mọ̀ pé ọjọ́ iṣẹ́ mi ni mo fi rìn lọ mo dẹ̀ fẹ́ rìn lọ mi wà ní mo factor the case ìwọ ló ní kàn lọ pa roland àbíwọ̀ gangan ló pa. ṣé rí ẹ ẹkọ ń wò bẹ́ẹ̀ ni ṣé rí ọ̀rọ̀ ṣe wa yìí ẹni yàrá lògùn gbè ni o tó bá jẹ́ pé kì í ṣe pé mo yáwó òun náà rẹ́dí àti pa mi ẹkọ ń wò mí iye burúkú lòun náà. òun náà ṣetán láti pa ẹ́ ah. ok ok ok ok so ìwọ so ìwọ ló lọ pa. èmi kọ́ èmi kọ́ ni mo lọ pa ṣe rí mo kàn rán àwọn èèyàn kan tírìtì fọ́kọ̀ pẹ̀ gan ni kì í ṣe ó rán àwọn èèyàn kan lọ trip ti fọkọ pẹ àwọn ìwo làwọn tó rán gangan. ìwọ ló gbàgbé owó ẹ̀sìn lọ́wọ́ ọmọ wọ́n bá ti pọ̀ wo ọ̀rẹ́ a ti ṣe business tó over five hundred million naira ó dà mí náà ṣé mi wà ní trust ẹ. ah no no no no. òrìṣàn òrìṣàn òótọ́ ni ò parọ́ èmi ọlọ́run ní jẹ́ àdára wa ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ báwo ló ṣe fẹ́ rìn báyìí. ilé mi of course. ilé ẹ̀ ló ń lọ kí la gbó sọ lọ́wọ́ ẹ̀. after five la wà báyìí. ṣé seven ní báńkì tiẹ̀ máa ń close ni o fẹ́ gbowó sunlé òkè tó bá gbowó lọlé two disadvantage ló wà nbẹ nígbà táwọn ìyàwó ẹ bá rí i pé o gbó wọlé oríṣiríṣi bùkátà náà máa gbé wá lówó business and again àmín tó ń ṣọ́yàn ọlọ́run ló ń ṣọ́yàn tọ́lọ́n bá sì ń ṣọ́ káà náà ká máa ṣọ́ra wa wo ọ̀rẹ́ advice mi ni pé máa lọ síbi òtẹ́ẹ̀ta máa ń sùn yẹn ìwọ lọ sùn bẹ́ẹ̀ tó bá dẹ̀ sùn bẹ̀ tó bá dé láàárọ̀ la wàá pè wọ́n ní báǹkì wọ́n wá gbowó àbí kí wọ́n fúnra ẹ̀ gbé lọ ó safe ju kó máa gbowó lọ lé by this time. ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ tó sọ yẹn ìyẹn ni mo dẹ̀ máa ṣe. wọ́n lè máa lọ gbowó sùn sílé. o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe ọ̀rẹ́ mi. mojú mi mọ́ ni àbí ló ṣe àrò sáfara jù. ẹ mojú mi mọ́ ẹ ẹ wọ ẹ ṣe wọn máa tó rẹ́rù ẹ máa rẹ́rìn chíìbù ẹ ti yàtọ̀ ọlọ́ọ̀ ṣé ọmọ tó wà ń bẹ̀ oyin anything. tẹ bá lọ fọkọ. <laughs> chief o ẹ̀rẹ́ mi nà ẹ̀dẹ̀ wá ṣe bí pẹ́ ìbojú àwọn chief chief chief ẹ̀ wọlé ẹ̀rú àbí kò ń ṣeré o ẹ̀ máa rẹ́rìn ọlọ́run ti fọ́ àìsà orí kọ́ look change so handsome chief chief chief o ẹ máa rẹ́rìn ọ̀wọ̀dọ̀ fúnra ẹ̀yin bùsùlùmá. se ọtẹ ló máa ṣe wọn rárẹ nígbà tó jẹ́ pé ọ̀ràn yẹn ni ìsáàsì wọ nìkan lórí wọ gángan ló lọ ọkàn rán yẹn ni àmọ́ hmm, tá máa bá wọn sọ. ẹ tí ìyá bá wa fi ọlẹ báyìí ṣé ìbò lọ́wọ́ àdúró sí. ṣé láàrin mi àti ìrìn ṣèlú hmm. ti sanwó fún yín hmm. ẹ̀yin ẹdẹ máa bá wa láti ẹ máa bá wọn fa èyí tí abscond ń tèmi ẹ kò tí lọ. ọwọ́ gbọ́wọ́ ẹ. ọ́fíìsà sáà. èmi mi sọ gbogbo tá a sọ yẹ fún fisa. Ah, oh ah, yes. Ah, mo rí mo rí pé àjọ eh, ọ̀rọ̀ ọkùnrin ò le ó dẹ̀ necessary ká ṣe àánú tòró ti sọ gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ fún mi. Hmm, olóòpàá olóníwọ̀n lọ́rẹ̀ pa roland. Eh, sorry excuse me. Mm-hmm. eh àkọsí wàhálà. now ẹ máa gbé lọ sí court ní monday so tabaka ti charge ẹ̀ sí court the next thing ni pé wàá kàn ṣàlàyé fún adájọ́ pé tó o tó ẹ bá yára lògùn gbé. kí ni mo sọ ibo ni mo ti sọ kí ibo ni mo ti sọ kí ibo ni mo ti sọ kí ni mo sọ. are you with your senses? o sọ anything. mi ò sọ anything now. dèdè ilé pa wá ni. you have to be very careful. ẹ mọ̀ káwọn ọmọ ṣe ká. mi ò sọ kankan. shut up. o rò pé màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ní ní ẹlẹ́rìí. hello arákùnrin kórìíyá òkè take him away. Um, I think we have your seat. Thank you, sir. Uh, mi ò ní láti parọ́ fún ẹ. I know you are a very good and efficient officer. But at the same time, iṣẹ́ tí mo fẹ́ fún ẹ ṣe yìí, mo fẹ́ kó lo gbogbo agbára ẹ gbogbo ọ̀nà tó bá mọ̀ láti make sure pé ó ṣàṣeyọrí níbẹ̀ ah, àwọn honorable tí wọ́n pa kanu wọn yẹn wọ́n jẹ́ kí n gbádùn wọ́n dúró sí mi lọ́rùn ni ojoojúmọ́ calls here and there from I and low mo wá fẹ́ kó o wá take over iṣẹ́ since tán ti ló involve àwọn ladies and we have maybe three four five of them you will be in better position láti handle ẹ̀ ah, ọkàn mi balẹ̀ pé mo lè gbẹ́kẹ̀lé ẹ àbí. ọ̀gá mo àṣọ yín pé ọwọ́ máa tẹ̀ wọ́n. that's my officer. <laughs> thank you sir. okay. so henceforth take over everything. okay. if you need any assistance you can be very sure we are ready to give it. Oh, permission to fall at your own convenience. kẹ́ẹ̀dá màmá ṣòun táyọ̀ ẹ̀ dá lẹ́nu tá a bá ń ṣe bí tàbí tá a bá ń ṣe ìka tàbí tẹ́ dáhùn wò wá ìkọ̀kọ̀ síbi nǹkan ẹ dákun ẹ sọ fún wọn o pẹ̀sán àké o ẹ̀sán máa rẹ o. now for the last time so for the last time who killed Honorable Rotimi? I don't know. You don't know. Eh. Dami no. Talo bono lebu. Mo ti sọ fún yín pé mi ò mọ̀ pẹ́. O mọ̀ pẹ́ o mọ̀ ń pẹ̀ ọ̀yà báwo ló ṣe jẹ́. ṣẹlẹ̀ kí lẹ fẹ́ ń tẹ̀ máa wọlé. ta ló fẹ́ jẹgba ta ló ní. I wonder o. ẹ má jà fìbọn ṣeré níbí báyìí ṣẹ̀gbọ́ kìíní ẹ̀ dangerous ẹ wò ẹ jẹ́ ká cooperate kini ni nǹkan tẹ́ fẹ́ kí lẹ fẹ́ ìjọ. Olúwarótìmí ṣé ìwọ rò wípé ẹgbẹ̀rún Samuel ó lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ ni èmi pe aago ẹ̀ tó bá ti gbé wàá kọ́ọ̀tì ẹ̀ ó tún pa fóònù nítorí tèmi. nẹ́tíwọ̀kì lórí sọ kí ni ṣe máa pagó torí tiẹ̀. ayé nẹ́tíwọ̀kì yẹn dẹ̀ máa bàjẹ́ ni. ẹni tí mo sọ rèé girlfriend mi ni padà lọ́bàrà gan ṣe máa pagó torí tiẹ̀. o lè pagó torí ti yín ẹ jọ. àti pé báwo lè ṣe mọ̀ bí náà kí lè ṣe mọ̀ bí báyìí. ṣé ìwọ mọ̀ wípé ọ̀rọ̀ tó bá wà nìkún ẹnìkan ó ń làṣírí ọ̀rọ̀ tí etí kejì bá ti gbọ́ kò sí àṣírí kankan níbẹ̀ mọ́. sílẹ̀ tó. ṣáà mo ní kí n jẹ́ kó mọ ibi tí mo lọ ní kò ní dáa kó má mọ̀ ibi tó gbé mi lọ ní ọjọ́sẹ̀ báyọ̀ yìí lékè. ìròrí bí. ibẹ̀ ni mo lọ. Ah! ọ̀gá ń jayé ah! wọ́n ti ní wíwọlé náà wúwo ẹ má pa wá ìjọ. ẹjọ ẹ jì mí ṣe gbọ́ gbogbo ohun tí mo bá ṣe tí ò bá dà ẹ forí jì mí ẹjọ. gbogbo yẹn jókòó máa wá nǹkan fún ẹ shut up! àwọn olóńgí sọ̀rọ̀ tó ń pè. jọ ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí mo lóyún kìíní fún ẹ mo ṣe mo ní kejì fún ẹ mo ṣe ó wá tún di ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ó wá sọ fún mi pé ní gboyún ṣé nítorí ẹgbẹ́ lẹ́yìn. irọ́ òun kẹ̀ irọ́. rárá o mi mọ̀ wọ́n rí o. a lẹ́yìn náà ní ìgbọ́ bí mi ti ẹ̀ ṣe mọ́ra. ah the doors take your door. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ni. kí ni problem ẹ̀ fọ́. iná ọlọ́run ẹjọ́ ẹjọ́ yóò dáa má ti jìnnà lápá ọjà. yé olúwa o. ṣẹ́jọ́. ókè ókè ókè ókè ókè ó yá ìjọ. ẹ má pa mí ẹjọ. báyìí báyìí ẹjọ tó yọ lọ. já báyìí má pọ̀ yẹ. ó yá. ẹjọ má pa mí ẹjọ ẹjọ mi. wọ́n sí náà wọ́n sí mi náà sí mi. ṣé o kò bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí mo ní fọ bọ́sì ní fún mi bọ́sì ní fún mi ẹjọ́ yéèrè olúwa o wá wá wọ bẹ̀rẹ̀ ìmọ̀ ọ̀nà rẹ̀ mú ẹ ṣàánú mi ẹ fà mí ẹjọ́ ẹjọ́ ká. ok tí woman tẹjọ ń fẹ́ ọ̀nàrẹ́bù níbo lẹ lọ. ẹ wọ máa máa jẹ́wọ́ yẹn fún mi. yọ̀nà ṣàjùbà ewúrẹ́ máa fi jẹun àgbìgbàdo ṣàjùbà ẹyẹ ò máa jẹ́ kó gbádùn wọn. olè tó gbé nílẹ̀ nìyẹn kò máa bá ní sìn o. òwe ìṣòro yíká òwe báyìí bá já báyìí bá já. mi o kó má má tẹnu wá jáde kìlà wáyé sí kìlà wáyé sí. sangba fọ́ sọgbàsọgbà kan ò afẹ́fẹ́ tó fẹ́ mi o kò ní fẹ́ lù o. ẹ̀gbọ́n náà níbo níbi ń wọlé. the rí ìdààmú. Àníwá jàgbó. Now, ti Chief Roland tẹ pàṣẹ òtẹ Oh ni ẹ Oh, oh, oh. ṣé ti bá jọ̀wọ́ fún yìí? ṣé ẹ máa fi ah, màmá ń bí lẹ wà mo ti wò yín káàkiri níbi ẹ̀gbẹ́ kínní lọ́hùn-ún ò rí yín ah, màmá kí ló ṣe yín. ara ah, mi ò yá. ara yín ò yá láti jó o. Hmm, hmm, hmm. ó tójọ́ mẹ́ta. ó tójọ́ mẹ́ta tára yóò ti yára ẹ̀ àbí látijọ́ tí mi ì sí ń lé ni ẹ wá ṣe tẹ́ ẹ̀ dúró lé. kí àwọn ọmọ kan tọ́jú yín kẹ́ ẹ kẹ́ ẹ sinmi sílé. Ah! guy you don fuck up you for no fuck up i go treat your fuck up. owó oh, lie down As i fall you for no fuck up. baba i swear to god baba about to take from my pocket. I swear down, Baba. Four. Baba. I said four. Baba, sorry. No punishment. Yeah. Punishment. Baba. Ah. Yeah, Baba. Ah. Baba. Baba. Yeah. Baba. Baba. Punch it, punch it, punch it. Punch it, punch it, punch it. Punch it. Punch it. Punch it. Come down. Guys! Guys! Ah! Guys, don't fuck off! Ah! The guy must drop! We must drop the guy! Ah! ságẹ̀dẹ̀. wọ́n mi ní ayé o àmọ́ èmi náà wá ayé èmi lọ̀daràn náà mo gbìyànjú ìyá mo gbìyànjú mo gbìyànjú mo wá ayé káàkiri ìyá mo wá ayé mo wá ayé mo wá dá bẹ́ẹ̀. ẹ̀kọ́ dá ọ̀dá ìyá mi ìyá àbájọ mo gbìyànjú mo wá yín mo rí yín ní òyà mo sákìrì mo sákìrì mo bẹ̀bẹ̀ kò sẹ́ni tí mo rán káàkiri ayé mo mọ̀ lẹ́ni bá mi wá yín kàn ní. ìyá èmi ni ah! ọlọgbà ó wá lè mọ̀ pé olóore mi ló ṣerú eléyìí fún mi kí wọ́n á máa fún un lépè lójoojúmọ́. Ah! ikú òun náà mà ní jẹun ọmọ. ẹ dágun ẹ dágun ẹ̀rí ayé ò ìyá ìtara ni ẹ̀yin náà kọ́ àwọn èpè yín ti ṣiṣẹ́ èpè yín jẹ tèmi náà bá mi tèmi bá mi àmọ́ ọmọbẹ̀ yìí ni ẹ ṣàforíjì mí ṣe ni ká ẹ foríjì mí ìyá ah, ó ṣe ayé ò àṣìlò àbágbé bàbá gbàdúrà gbàdúrà tá a gbàdúrà gbàdúrà tàdúrà ò gbà àṣọ ni mo ti jẹ́ ayé ìyá ń jẹ nìkan ẹ̀ṣá foríjì mi ẹ dákun foríjì mi ni òye ẹ dákun. báyé máa já mọ́ni sòsì mọ́ ọ́nì rí ìdààmú ọ́nì rájà lọ́ọ́ bá mi rí ìṣòro àmì òwò kó má má tẹnu wá jáde èmi lọ́wọ́ ayé sí i. ẹṣin kò tiẹ̀ níbi rẹ̀ ajá kò tiẹ̀ lọ́dọ̀ òkun ènìyàn lè wá kí tiẹ̀ má bà á fọlọ́hún máa jẹ́ ká níṣòro màmá rán yọ. epo ní bojú omi jẹ́. níbẹ̀ o.